هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọrẹ muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته alaikum salam wa rahmatullahi wa barakatuhu. lẹ́yìn ọpẹ́ tí ẹ dá fún ọlọ́run ọba. alhamdulillahi. ọba tó ní gbogbo àgbá ńlá yé. tabaraka dhul ula wal kibriya. ọba kan ṣoṣo tún ni pé mi ni èmi ni. Zoli ọ̀la wálé kì í bèrè ya. Ọba tẹ́nìkan ò fi sípò débi tẹ́nìkan fẹ́ máa halẹ̀ mọ́ pé àníjó débẹ̀ mọ́. Tàbárọ̀kà zoli ọ̀la wálé kì í bèrè ya. Ọba tán dìgbò fún kó tó máa jọ́ lọ́hùn. Tàbárọ̀kà zoli ọ̀la wálé kì í ya. Ọba tẹ́rù ò bà pa kan lè gbàjọba mọ́ òun lọ́wọ́. Tàbárọ̀kà zoli ọ̀la wálé kì í ya. Ọba tí ń fọ bá jẹ tó wọn ní wàjà ńgbà kankan. Zoli ọ̀la

Ah, ọdún mẹ́rin jọ mélòó ló fi ń pé kò sírù rẹ̀ nù tọ́lọ̀. bàbá rọ́dà bí jẹ̀láàlì wọ́dí bàkọ́ ì. àwọn bàbá rẹ̀ tó wà ń pọ̀ ọba lánàá àwọn dà lónìí wọ́n ti kú ẹ̀rọ orí tí tí náà. bàbá wọn kà á. kò wọ́dí bàkọ́ bàbá ń sọ̀rọ̀ nípa pé kíyàn máa bẹ kó ṣẹ́kù títí títí títí kó má fi ti tán fún ọlọ́run ọba nìkan ló ìròyìn bẹ́ẹ̀ o. báyé bá ń pè é lónìí pé wọ́n ni àfiwọ́ ní a ń pé àfiwọ́ àfiwọ́ ọ̀yàn pa agbádá wọ́n ní àfiwọ́ àfiwọ́ ò ń kásẹ̀ sókè ìwọ náà wá ń fọkàn balẹ̀ orò pé ìwọ náà ni ìwọ náà ni àwọn àgbàlagbà níṣẹ́ tàn tààyè ń tàn tààyè ń tàn ẹ̀ lògbójúlé lògbójúlé wọ́n pé àfiwọ́ àfiwọ́ òun yan pa àgbádá àgbádá wọ́n ń pè àfiwọ́ àfiwọ́ òun kàsẹ̀ sókè ọ̀rọ̀ bá dàrú tọ́lọ̀rọ̀ ní ń dà ṣẹ́tọ́ta ìtọ̀ ẹ̀ lọ́gbọ́júlé ṣẹ́tọ̀ ayé ń tàn ẹ̀ lọ́gbọ́júlé ṣẹ́tọ̀ tàrá ayé ń tàn ẹ̀ lọ́gbọ́júlé wọ́n ń gbé àfìwọ́ àfìwọ́ oyin apá agbádá wọ́n ń gbé àfìwọ́ àfìwọ́ oúnjẹsẹ̀ sókè ṣẹ̀tàn tára ayé ń tàn ẹ́ lógójúlé. àwọn tẹ́lẹ̀ yìí jẹ́ ká mọ̀ pé gbogbo èyí tí oníkálukú wá ń ríra wa bígbà tẹ́ pà wá ní àbígbà tẹ́ pà wá ń bẹ̀ àwọn kan wà ń bẹ̀ lánàá hmm. àwọn ti dìtàn lónìí kò sọ́gbọ́n táwa náà fẹ́ dá táà ní dìtàn lọ́la ẹjá ṣe dáadáa torí ọ̀la. ìnáwó ìmọ̀rò hadithun ba'da ó. ẹ̀dẹ́ èèyàn láyé ìtàn ni o. ìnáwó ìmọ̀rò hadithun ba'da ó. àwọn kan lọ ọ́fíìsì tí wọ́n náà wà iná lánàá o wọ́n ti o. Fàkún hadìfà ní Hassan Liman wà áàrùn. Ó jẹ́ ìgbàfẹ́ náà wà sáà, àwọn kan náà wà ń bẹ̀ lánàá ọ́fíìsì yàn kan ti lórí. Fàkún hadìfà ní Hassan Liman wà áàrùn. Táìtì tí wọ́n fún yín wọ́n fi ń pè yẹn His Excellency, the Chief Imam, the gbogbo oríṣiríṣi tí wọ́n fi ń pè wọ́n pa àwọn kan bẹ́ẹ̀ lánàá. Àwọn dà lónìí torí rẹ̀ ìwọlẹ̀ ń ṣe lónìí ìtàn ìyẹn ní tó pàtàkì àmì ọlọ́run kójọ kó jẹ́ ká túbọ̀ tán wa ó dáa àtẹ́lẹ̀ yìí wọlé lónìí a fi ń bẹ̀rẹ̀ ètò wa ibi tí a dé dúró lánàá ni pé ohun tó ba àwùjọ jẹ́ táwùjọ sì dàrú a ní lára ń tó ṣokùnfà rẹ̀ tá a fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àwẹ̀ yìí ó ní àìmọ̀ ọlọ́run àìmọ̀ ń ta wa ṣe láyé àìmọ̀jíṣẹ́ tọ́lọ́run bá rán sí wa ìmá pa ẹ̀ṣẹ̀ tì ìmọ̀rara nínú ẹ̀ṣẹ̀ látọ̀dọ̀ ẹrú látọ̀dọ̀ ọmọlábí látọ̀dọ̀ àgbàlagbà látọ̀dọ̀ ọmọdé látọ̀dọ̀ àwọn táàrù bí àfà ní wọn látọ̀dọ̀ àwọn tí wọ́n gbọ́wà sí àwọn àfà gbogbo oríṣiríṣi gbogbo ẹ̀wà pokúlù muṣu kò tiẹ̀ wá fẹ́ẹ̀ síbi tá a fẹ́ rí bẹ̀rù ọlọ́wọ́n ba láwùjọ mọ́ lónìí ìmágbọ́nà tọ́lọ́wọ́n ba àtijíṣẹ́ rẹ̀. wọ́n tako ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń pè nírọ́. wọ́n lè rí iná kẹ́sàbù di àyà jìnnà. àwọn tó yẹ pé ogun tá a fi hàn ọ́ lẹ́rìí ta ni ẹwo sánmọ̀ ẹwo lẹ̀. ẹwọ́ra ayé ọlọ́run ló ta yín. kẹ́sàbù di àyà jìnnà. ẹwo mímí yín ẹwo sísọ̀rọ̀ yín. kẹ́sàbù di àyà jìnnà. ẹwo gbọ́nràn yín ọlọ́run ló fún yín kì í ṣẹ̀dẹ̀ yàn. kẹ́sàbù di àyà gan. àwọn tá à ń sọ fún ẹ má ṣe ṣìnà ẹ má parọ́ ẹ má jalè ẹ má mutí ẹ má ta tẹ́tẹ́ ẹ má gbowó èlé ẹ má fún yàn. wàlẹ́rìnà kẹ́sẹ̀bù bí ayà tì ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbọ́ irọ́ ni wọ́n ń pè ó ní àádẹ wọn mú. Tẹ̀lẹ̀fẹ́dẹ́rí jù mọ́ pé àáfi wọ́n lẹ̀ báyìí tí wọ́n á ti mọ̀ràrà sínú kí nínú àwọn ti máa gbádùn wà bàjẹ́ yẹn. Tẹ̀lẹ̀fẹ́dẹ́rí jù mọ́. Ọlọ́ni àákàn mú wọn kìsì. Mímí háìsù láyà lẹ̀mú. Àákàn mú wọn ṣìkún ẹgbọ́n bọ́lá wọn bá ṣe min háìsù láyà àlẹ̀mú. Min háìsù láyà àlẹ̀mú. Nígbà tí wọ́n ní mọ̀ àti níbi tí wọ́n ti ní mọ̀ ló ti máa bá gbá wọn mú. Fàdárù ní wàmáyé. يكذب بهذا الحديث Aláàrin rà náàbì, zàrò ní. Ká máa wò mi fi mílẹ̀ pẹ̀lú wọn o. Zàrò ní. Àtàrà rẹ̀ náà mú lérò ọ̀rọ̀ wọn o. Zàrò ní, zàrò ní. Lórí bá ṣe ń wírú wọn máa wírù ni o. Zàrò ní. Gbogbo àwọn afọ́ súnà tẹ́ ń ṣe wá àti fáwọn yẹn láyé lónìí tí wọ́n dá ń lóhùn. Kàkà kí wọ́n gbọ́n ṣe ni wọ́n fi ń ṣe ẹ̀yẹ́, ń ṣe ni wọ́n ń buín níṣẹ́ náà tún bà lórúkọjá tó ń sorí ṣiríṣi ń pa wa ẹjá fi wọ́n lẹ̀ ò fi wọ́n lẹ̀ yẹn kìí ṣe pé ká má ṣe wà sí yẹn ká sì máa ṣe lọ Ọ̀zọ̀rù ní káàkì máa sọ fún wọn pé kí wọ́n yé gbowó èlé mọ́. Ọ̀zọ̀rù ní káàkì máa business. Ọ̀zọ̀rù ní ìṣẹ́jàlà kì í ṣe ká jó ká gún ká lọ̀ kì í ṣiṣẹ́ àfà. Ọ̀zọ̀rù ní káàkì lọ́nà kápáàtì hàn mọ́ mùsùlùmí lọ́wọ́ kì ṣe ìlànà tiwa ó takẹ̀ sí wa. ṣùgbọ́n bá a ṣe ń sọmọ̀ fáwọn kan ò gbọ́ àbíkẹ́ wọ́n ń gbọ́ wọ́n ń ṣe ẹ̀fẹ̀ ní kọ̀rọ̀ yàrá pé máa wà lákọ̀rí <laughs> àwọn aláǹtẹ̀lẹ̀ lákọ̀rí yẹn wọ́n. fàdáwù ní máa ń yóò kí á di búbi ha bẹ̀lẹ̀ àdí. àwọn aláǹbáyé pé tara rẹ̀ rò ó

a máa ríra ní rí pé ẹ̀rí pé àwọn táwọn báwọn ṣe ń ṣe lọ́n tó tẹ́sọ pé lè yóò délé yóò dá ṣe láìfí bẹ́tà ẹ̀wù láìfí ti tàwọn a máa rà jára yín wọ́n ti ń sọ bẹ́ẹ̀ fẹ́yìn náà rúmù a nítorí pé ẹ̀ ń borí ẹ̀ ń bojú fẹ́ ń dóoru múra yín ẹ̀yìn tí ẹ̀kẹ́ jára yín ẹ̀rí ń gbàtàwà gbé iṣẹ́ jáde ẹ̀wù mọ́tò tá ń lò ẹ̀wù lítà èmi tí mo ti ń ṣe sáìtì yìí ọmọ mi náà ti wọ́n ronú pé à lọ́yìn lọ́yìn lọ́yìn ṣé mi náà ní bọ́ kí Májọ dẹ̀ láàmú, májọ ti lákàyẹ̀ eh, ṣeré. Ṣé ṣúkọ̀rú mi náà? Gbogbo bá ṣe ń fi wá ṣẹ̀fẹ̀ láyé tí wọ́n mú wa ṣeré láyé pé bẹ́ẹ̀ ṣe ń ṣe wá àti pé máa ṣe lẹ̀ máa ṣe lè yìí. Eh, Ṣé ṣúkọ̀rú mi náà? Ṣé àwọn òpin táwa ń ṣe kí ló dá sí fún wa? Ṣé ṣúkọ̀rú mi náà? Ṣé bẹ́ẹ̀ ń jẹun, àwọn náà ń jẹun. Ṣé ṣúkọ̀rú mi náà? Ẹ ń wọṣọ, àwọn náà ń wọṣọ. Ṣé ṣúkọ̀rú mi náà? Ẹ ń sùn, àwọn náà ń sùn. Ṣé eh, ṣúkọ̀rú káṣe là ń ṣe. ìjẹsọ̀rọ̀ mi sí àti tiwa ni pé ẹ̀yin tẹ̀lé lànà èṣù nǹkan wá pọ̀ rẹpẹtẹ ní sàkání ẹ wá fi wá ṣe ẹ̀yẹ. ọlọ́run bá ní sọ fún wọn o. lọ́pẹ̀tẹ̀ bá fi wá ṣe ẹ̀yẹ lónìí. نسخر منكم كما تسخرون ẹlẹ́yìn ni wọ́n á sì fún ọba ẹṣẹ́ fún gbogbo ẹ̀yàn màá yá mi tẹ́ ń kírun tẹ́ ń gbààwẹ̀ Islam tẹ́ jìnà sí wà bàjẹ́ tẹ́ kí ń tojú bọlé tẹ́ ń ṣáájú tó yẹ pa dúà nìkan lẹ́yìn máa ṣe tẹ́ ẹ̀jẹ̀ kẹ́nìkan tàn yín tẹ́ lọ darapọ̀ mẹ́gbẹ́kẹ́gbẹ́ tó wá ń wò yín jẹ́ arìndì tó ń wò yín jẹ́ ẹni tí إنا نفخر منكم كما تسخرون الله أنت بقى فواشية يا لوني ترى أنت دي ẹwà ń ṣakọ́ ń gbàtà bá pàdé lọ́fíìsì ẹ̀wà ń ṣakọ́ pé yìí mẹ́kì ẹ̀ àwọn míì bá ilé ìsìnkú àti wọ́n rí owó olówó kan wọ́ tó bá pàdé àwọn kọ̀lẹ́gì wọn níbi iṣẹ́ máa sọ pé ẹ̀gbọ́n rí lè ó kàn fìyà jẹra ẹni ó gbọ́n e, e, e, èèyàn tó bá mọ̀wé ló mọ̀wé èèyàn tó bá jára ẹ̀ ló mẹ́kì ẹ̀ láyé yìí انتسخروا منا فإنا نسخر منكم كما تسخرون وانا ما فيلين فيريو ما لو sọ pé gbogbo tí wọ́n sọ ena wọ́n wá torí de wá lọ ó yẹ já mi sí eh so fẹ́ wọ ó fẹ́ wọ click wa ó yá now ó de london lọ are tẹ́lẹ̀ wo tó gbárí báyìí sórí tó bá ti ṣe function ló wá ṣe mi wa owó tó bá ti ko yẹn wa kon yuju méjì sẹ́yìn eléyìí sórí pípa eléyìí ilé a máa dáná fún àmà kọ́nà sọ́fíì láhàwílà wà lákọ́ọ́sẹ̀ ilẹ̀ ìbílẹ̀. ọwọ́ ajá wọn náà sí wọn já sí ah! gbogbo àwọn tí wọ́n já sí yẹn táwọn dúró pé rárá ò ṣe ìwọ̀n bá sálárì yìí náà tó wọ́n máa fàjọ gbéra máa ṣe àmọ́ bí mo máa ṣàṣẹ́ra mi aṣí tí bá tún délé rọ̀lẹ́ náà máa wọ́gbọ́n dá sí kan tí máa máa ṣe rọrùn kan Ọla náà tán fi ń ṣe ẹ̀yẹ́ yẹn. Fàyínà náà sàkọrò ní kòm kàmà tẹ̀sàkọrò. Ọlá ní sọ fún ọpá náà bọ̀ wá fi ń ṣe ẹ̀yẹ́ bẹ́ẹ̀ tí ń fi wá ṣe ẹ̀yẹ́ o. Ẹ̀rẹ̀ tí rí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà sáwọn kan. Ẹ̀ náà máa tẹjọ wà lẹ́nu iṣẹ́. tí wàhálà dé bá wọn, ẹ̀rí kàn yín. Ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn mí ń gbàtà ajé ìwà àbàjẹ́ tó símọ́ lórí ẹ̀rí pé kò kàn yín kékeré nìyẹn nínú tayé ẹ̀sìn kékeré kan nìyẹn ó tún sì ń ṣẹ́kù lálẹ́ kìyàmọ̀ tẹ́ máa rí wọn báyìí lábẹ́ láàárín àwọn èèyàn tí wọ́n ń jẹ tẹ́yìn wá wà lábẹ́ ẹ̀bùn. Fàfàdárí wọ́n yẹ kúròdù wáyé láàbù àtà yóò láàkú ìyàwó máa ń mú lẹ́rí yóò àdú. Ọlọ́run ni ẹ̀sùn gbogbo àwọn tó bá ń hùwà bàjẹ́ lẹ̀. Yẹ Ẹ má jọyìn wọn, ẹ má darapọ̀ mọ́ wọn. Wáyé láàbù. Àwọn akẹgbẹ́ rẹ̀ tẹjọ jọ dọ́. Yẹ kúròdù wáyé Ó ti ti òjijì ló gbọ́gbó ti kọ́ ilé ilé tó kọ́ wọ́ọ̀tí 35 million sílẹ̀ ẹ̀kúndú wáyẹ̀lẹ̀ àdú tó tó máa bá ní àdúyẹ lọ fàzárùhùn ẹ̀kúndú wáyẹ̀lẹ̀ àdú bàbá wa àgbàlagbà lánàá tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ a ní àrí ojúwa rò máa ṣe àrí ojúwa èrò máa ṣe wọ́n náà dúró máa wó tó júwa ló máa ṣe wọ́n náà máa wó tá ah, báwo ló ṣe ṣe ah, Ma wù bẹ́ẹ̀. Fàbẹ́rẹ̀ oòrùn yàkúdú wáyé àbú. Ọmọ àgbà tí wọ́n lẹ́jọ́ máa mọ̀ràrà nínú wà bàyẹ́ kan máa ṣe eré pápá. Wáyé àbú ẹ̀tà ìlàkú ìyàwó máa ń mú ìlàdì yúwàdú. Ọlọ́run ní títí tí jọ́ta aṣe ládéhùn pé wọ́n máa ṣẹ̀ sí máa fi dé bá wọn. Tọ́ bá kọ̀ tọ́ bá jáwọ́, ń tó máa kẹ́yìn ọ̀rọ̀ wọn rí. Ẹ̀rí pé lónìí ní ìsìn tí ń sábà ṣẹlẹ̀. Àwọn tí wọ́n kó owó jọ lọ́nà haramu yìí, àwọn tí wọ́n ń lògbésí ayé tí ò dá yìí àwọn tí wọ́n ń panilẹ́kúnjayé yìí àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ yìí àwọn àfá oníṣekúṣe yìí àwọn olórí ìjọ níwà bàjẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn wá ń fọ́ láyanràn wọ́n wá fi ń lá àwọn ẹlòmíì lójú wọ́n wá ń ṣèṣe pé àtẹ̀bálẹ̀ ní ṣe àáfẹ́ gbẹ̀mí a máa pẹ́ẹ̀sì pẹ̀lú ta ní yìí ni ẹ̀yin tẹ́yìn náà wá ń wò wọ́n ẹ má gbẹ̀sán jẹ pẹ̀lú tí wọ́n ní àti bí wọ́n ti jẹ́ o kòròfó ní gbogbo ẹ o

a máa jùkọ ọ̀rọ̀ ìntẹ́sọ̀rù mi náà. fàyínà náà sọ̀kọ̀rù mi kún kama tẹ́sọ̀rù. ìdíkẹ̀yìn bá là káwà bá là náà ní tàǹbà yìí. wàyá ọmọ ya àtúbọ̀ límù aláyàdé ìṣe ẹ̀kú ló yà lẹ́yìntà ní ويوم يعد الظالم على يديه mẹ́sẹ̀jì wà yìí ni pé àwọn ránṣẹ́ sí gbogbo ẹni tó yẹ sí ọ̀nà tó ń gbà fi lòṣẹ̀mí ọ̀nà tí ò mọ́ ni ọ̀nà ìwọ ni ntọ́lọ̀ ń lòdì sí ló ń ṣe ó wá mọ̀ mọ̀ ṣe lọ ní ẹwà ń dùn wá ń fi yín àwọn ẹlòmíì lójú rò pé nǹkan rẹ̀ ni àti wá ń ti mẹ́sẹ̀jì náà sọ́dọ̀ gbogbo ẹni tó yẹ sí pòun ṣáà ń lòṣẹ̀mí eré ọkàn ẹ̀ balẹ̀ kókò òun náà máa wà wòkọ́ ṣe pé tó bá yẹ tó bá náà ṣe ń ṣe jẹ́ kí èmi náà gbàbẹ̀ à ń fi ń sọ fún wọn náà pé má gbàbẹ̀ má wò ó gbọ́n tó máa ti sóun náà. wọ́yá òmà. ọlọ́run bá ní jọ́ síyá sí pé. yàrá dùbọ̀ aláyàdé yìí. ọlọ́run nígbà tí alágbòsí Àjọwọ́ sọ nípa àdéyìn mọ̀ pé ha, aláyàdé yìí. Ṣẹ̀rẹ̀fẹ́lò mi máa ṣe bẹ́ẹ̀ náà láyé, à, òun rèé, la ilaha illallah. Òun náà, ẹjọ́, àwọn àgbàlagbà, àwọn bàbá wa, ọlọ́mbà wa foríjà bàbá wa rí tí wọ́n ti lọ́wọ́ kú tí wọ́n ti lọ. Ọlọ́mbà wa kẹ́ wọn, wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ ńláńlá kalẹ̀ fáwọn àwọn ọ̀rọ̀ ńláńlá

tóònù yìí ah! kí ló ṣe mí yìí káì káì káì káì a ma wá kó yìí nínú. wáyà ọmọ yàrá tó bá ní mú aláyàdé ìhìyàn kúrò yálẹ̀ ìtàní. a wá wà lábẹ́ èsì àti máa làágùn. yàkúrò yálẹ̀ ìtàní. láhìlá ìlọ́lá. yàkúrò yálẹ̀ ìtàní. wọ́n á gbómi fún báyà máa mú mi lọ́wọ́ tó fẹ́ bá ń gbómi. òun ló wà lọ́wọ́ Yawma ya'addu zalimu ala yadayhi. Ọlọ́ba ní jẹ́ tíyàn bá ń rò pé òun ṣe òun mú jẹ. A ni mo ti ń fòyí, mo ti ń fòyí. Ọ̀nà ọ̀nà fi ń kó sínú kànga. Ó kan tó nǹkan máa ń nàka, tó O ti tó o bá jáwọ́ kò tí bá. Yàtú bọ́ọ̀lì mọ́lá àyàdé yìí. Ẹja fúnra orílẹ̀-èdè wa ò bàjẹ́ àwọn àtàwọn àbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní òdá. Ẹ̀kúlù yálẹ̀ ìtàní. Ìtàkà àlùjọ ní nọ́mbà wa tukọ̀ orílẹ̀-èdè. Ẹ̀kúlù yálẹ̀ ìtàní. Àwọn táà kan ni wọ́n bá wa ṣèjọba, àwọn kọ́ ló ń bá wa ṣèlú, àwọn kọ́ ló ń bá wa ṣàdúgbò. Ẹ̀kúlù yálẹ̀ ìtàní. Ìbáwo èèyàn iná là ń ṣe nǹkan wọn fúnra ara wa. Allah. Ṣèdí ìgbà táwọn èèyàn ò da, òun náà ló ń fa ká máa kàn pé ní pẹ̀lú ṣe wá rí báyìí ìlú ṣe wá rí báyìí ìlú ṣe wá rí báyìí ẹ̀yin ẹ̀dá nínú ilé yín ẹjẹ́ kíkọ̀ ọ̀rọ̀ ẹ̀dá ọmọ yín rí níta yín náà ṣe ló náà fi dìdákudà ń sùn gbà tó dé sùn ọmọ tí náà rí níta yín ṣe lóbìnrin ló fi rí níta ló náà fi ń ṣe níta yín tó náà ṣe yẹn náà ó mọ̀ pé yàrá náà ní máa friend ẹ wá ń complain pé kí ló sún ẹ dérú ilé ẹ̀yin ẹ̀sùn débẹ̀ ó yẹ kó sọ fún yín ló kàn ti ju pé ẹjẹ́ ìyá òun ni ó yẹ kó sọ pé Mr. Ṣọlá ẹ̀ẹ́n láàrínláà ìlọ́lá. Torí ẹ̀lá ṣe ń sọ fẹ́yìn láyé pẹ́kẹ́ kúrò ń bí wà bàjẹ́, tàbá ti wá ń ṣe wà tó fún ọpẹ́ má ṣe léyìí, ẹ má ṣe tọ̀hún, ẹ kúrò ń bí léyìí, ẹ kúrò ń bí tọ̀hún, ọmọ wa sọ àwọn àfáà súnà sí yẹ̀yẹ́, ọmọ afẹ́lẹ́ ha sí yẹ̀yẹ́, ẹwú oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ láwùjọ lónìí, ẹ lọ wọ àtàwọn fúdẹ́ǹtì ní àwọn ilé ìhànà máa ń rí sínú máa ń dà láàmú fìtínà àwọn ọmọ alákìísà àwọn ọmọ tí wọ́n ń wọ aṣọ tó ń ṣe rálẹ̀ tí fìtínà fi ń ṣẹlẹ̀ nínú ọgbà wọn ò rí sáwọn ilé yẹn kò kàn wọ́n o ẹ lọ wọ àwọn mínísírì káàkiri náà kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ìyẹn ló ń wá ṣiṣẹ́ gbogbo àyà ló kólẹ̀ yìí gbogbo aṣọ ló fún mọ́ra yìí kí ló dé sí pé tẹ́lọ́bà ẹlòmíì báyìí ọ́fíìsì tó ń ṣàfẹ́ wà lọ́fíìsì tó ṣàtìmọ̀ orílẹ̀-èdè kí ló dé tó fi lọ́bì kó fẹ́ lọ sọ́fíìsì ibẹ̀ sálárì yóò tó yìí ni ẹ gbàjọ́ kẹfì bísínẹ́sì ní ìkùn ẹyẹ jí owó ìmọ̀ owó gbogbo àwọn aráàlú lẹ̀ ń jì yìí the fashion yìí pọ̀ ju kò jẹ́ kárójú tún ta ní tó ń fa kí individual máa wá ṣàkọ́kọ́ òun ojú kan aṣọ tó sọ tẹ̀ síta nìyẹn a bá lọ wo ohun tóun náà ti ní nǹkan àjọ ní tí ẹ kójọ wúlò fún gbogbo wa ọ̀nà táwọn àtàwọn ọmọ yín àtàwọn àrọ́mọdọ́mẹ́sì يوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يقول يا ليتني يا ليتني اتخذت مع الرسول سبيلا هذا تمكيدة التلوج شطلع ونصائف محمد الله Allahu akbar. Bá mọ̀ kí ti gbọ́. Ìyàkọ́dí tó máa ń rọ́sùn lè sábì ilá. Òun náà máa wá kábàámọ̀ ń jẹ́ ṣùgbọ́n fáta kọ́ ìlú lẹ́ta. Bẹ́ẹ̀rẹ̀ ti ṣe túnà ń gbà yan. Bọ́mọ̀ ti kọ́ rọ́sùn lè sábì máa wá kábàámọ̀

lámọ́yín tí mo sọ́dọ̀ rẹ̀ ní ààyò yìí tájọ́ táwọn jọ lọ mú tí. fúlànà nàkọ́lí ilá. táwọn jọ ń ṣọmọ. láwọn àtẹ́rí fúlànà nàkọ́lí ilá. tóun tó ńgbà ká àwọn ọmọ olóṣù yẹn lọ́dẹ̀ wá pè wọ́n. láwọn ah. àtẹ́rí fúlànà nàkọ́lí ilá ká ní pé kì í ṣe ọmọ burúkú tó ń lẹ́run ojú tó ń lọ darapọ̀ mọ́ ẹ̀. làkọ́dé adọ́là ní làkọ́dé adọ́là ní. ọmọ ẹ ló kó bá wọn. làkọ́dé adọ́là ní. wọn ò kí mú ṣíṣà tẹ́lẹ̀ ọ̀sán gan ló ń bẹ̀rẹ̀. làkọ́dé adọ́là ní. ọ̀sán gan náà ló ń bẹ̀rẹ̀ sí mọtì. làkọ́dé adọ́là ní. oríṣiríṣi ìmukúmu tó ń mu yọ ọ̀sán gan ló ń bẹ̀rẹ̀. làkọ́dé adọ́là ní àní dìkìrì bàdàrà. ń gbọ́ yẹ pé bàbá mi náà ló máa sọ fún ọmọ rẹ̀ tó bá lọ sí òpin má lọ jọyìn àwọn tíyòkòtò wọn fún yẹn o wọ́n lọ jẹ́ àwọn tó máa tó máa lọ dẹ́sẹ̀ máa lọ da aṣọ kan bọ́ra tó bá lọ wọ ìrìnàrò wọ jì bàbà bí kílẹ̀ sí ń pè tó bá jẹ́ nọ́ńsẹ̀ǹsì pẹ̀lú mi ní báyìí wà á rí nǹkan tó máa ṣe fún ẹ. làkọ́ndí ájò lẹ̀ ní. má ti kọ́ aṣọ fún pé ò ní kúlẹ̀ mọ́ o. làkọ́ndí. wà á rí nǹkan tó máa fojú dẹ̀rí. Wàlí ìdíkiri bàdà ìdíjà ni. Àwọn ẹ̀yà máa wá ẹ̀yìn àbí àwọn tẹ tẹ̀lé ẹ̀ máa wá rojọ́ lálẹ́ kí á mọ̀ fún àwọn ènìyàn ìlú wá sọ ìlú ìjọ náà. Wàlí ìdíkiri bàdà ìdíjà ni. Nígbà tí mo ti mọ̀nà tí mo ti ń gbẹ́sìn yé mu dẹ̀ ń gbọ́ wà sáà fa súnà yẹn o. Bàdà ìdíjà ni. Wọ́n wá ní pé nígbà tó wá tẹ̀lé lágbájá lọ́rẹ́ wá dàrú báyìí. Wàkánà rọ̀súlá. Ṣètọ́ nìkẹ̀lẹ̀ rí o ma ń kó yẹpẹrẹ báyàn láyé ni. A ń yọrọ wa, gbogbo ìta tí ń gbọ́ ẹja gbà ká tẹ̀lé o. Ẹ má jẹ́ wá bú àwọn tán bá wà lórí òdodo. Ẹ má dẹ̀ yẹ ká wá rí irú àti sí ẹ má máa gbé àwọn oníwà bàjẹ́ lárugẹ. Àfààlà sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ parí tò ní pẹ̀lú hadith ìta náà sọ̀rọ̀ sọ̀rọ̀ fún ìpín. Inna Allaha la yazlimu minan hasanatan yu'tiha fi dunya. Láti lọ́nà ọba ọ̀ ní ṣàbọ̀sí kan fún ẹrú. Dáadáa tẹ́rú bá ṣe láyé àkọ́kọ́ rẹ̀. Minan hasanatan. Ẹrú tó jẹ́ ẹni tó mọ Ọlọ́run tó sin náà tó gbọ́ Ọlọ́run gbọ́ lódodo. Yu'tiha fi dunya. Dáadáa tó bá gbé ayé rẹ̀ ṣe Ọlọ́run ọlọ́run asọ́lẹ́sàn á bẹ̀rẹ̀ sí rẹ̀sàn ẹ látàyé pàápàá. ayé ti tó bá ní láyé ní dáadáa a máa jẹ̀gbádùn a máa yẹ̀ kí a máa gbádùn ìgbà. àtà ìlà fúbọ̀ ìlà ìlà àkìrọ̀. ó wá díjà kí a máa rò pé gbádùn sí yẹn àṣáyé lòpin rẹ̀ mú. lámùtẹ̀kùn lọ́wọ́ àṣánà tó yọjí dàbí ha. ọjọ́ tó wá yẹ kó lọ gbádùn lọ́hùn ìgbádùn yẹn ti parí sáyé ó ń gbé sínú kòtò báyìí yá dé ó tún dàlì káàmù báyìí jì sínà. ìtẹ́sùkọ̀rú mi ná. tẹ́bá wá rò pé àwa lẹ́yìn wá àwa tá à ń ṣe wá àtúnfin pé kẹyẹ hùwà bàjẹ́ mọ́ kẹyẹ ṣe lè kẹyẹ ṣe tọ̀ mọ́ lẹ́wà àwa lẹ́wà bẹ̀rẹ̀ sí fi ṣe ẹ̀yẹ́lẹ̀ ń bú lónìí kò sí wàhálà o àwọn akọ̀mọ́ máa fàdó àrùn yín lọ́wọ́ ni pé kẹ́ ẹ jáwọ́ kẹ́ máa hùwà bàjẹ́ mọ́ àdẹ̀ ní yé ṣàdúrà fún yín àní yé ṣe wá àti fún yín àwọn ànábì ọlọ́run ò gbéyàn ṣe pé láfi sọ fún gbogbo ẹ̀yà fún ẹni sí lónìí ẹ má bújọba ẹ má ṣe pé fún wọn ẹ má bá àwọn oníwà bàjẹ́ ẹni ẹ má ṣe pé fún wọn ń ṣe ni kẹ́ máa ṣe wá àti fún wọn èyí tó ń lẹ́nu ojú ẹ̀ṣẹ̀ wà sí fún èyí tó ń bóra ẹ̀ṣẹ̀ wà sí fún èyí tó ń yàtà tó ń sára ẹ̀ṣẹ̀ wà sí fún èyí tó ń ọmọkùnrin tó lọ ń dirun tó ń lọ yẹrí ẹ̀ṣẹ̀ wà sí pé orí igbó kò dá o ẹ̀jẹ̀ máa gbogbo oríṣiríṣi wà bàjẹ́ ẹ̀jẹ̀ máa sọ ẹ̀yin tẹ̀yìn wá ń gbọ́ kàkà kẹ́gbà kẹ́ yí oníwà àtìlẹ̀ ń bú onírùngbẹ̀lẹ̀ ń bú oníjìrì bá bùlẹ̀ bú ẹgbà wá kà sí ẹkẹ tó máa lọ. wọ́n bú wa pàdánù gbà sí ṣẹba nábì láàzíjọ wọ́n bú wa pàdánù gbà sí ṣẹba nábì láàzíjọ wọ́n bú wa pàjẹ́ ìṣògùn tó pé ń pé ṣẹba nábì láàzíjọ wọ́n bú wa pàjẹ́ ìṣògùn tó pé ń pé ṣẹba nábì láàzíjọ. àwọn obìnrin wa náà lè kọ́ tiwọn náà wọ́n bú wa pa wá ń ló bójú. Ṣé ànábì àbíjà wọn bò wá pa wá ló bọ̀ṣẹ́? Ṣé ànábì làbíjọ wọn bò wá pa wá ló bójú? Ṣé àìjà làbíjọ wọn bò wá pa tó ń ló bọ̀ṣẹ́? Ṣé àìjà làbíjọ? Ìtọ́rọ eléyìí ti ìgbòdodo ìtẹ́gbẹ́tàn ìtọ́lógún ọlọ́run tó bá ti di ọ̀la ẹ̀tí ìṣọ̀jọ́ jímà aago mẹ́fà àbọ̀ ni wọ́n máa pè rẹ̀ títí di aago méje pẹ̀lú àánú ọlọ́run ní ọjọ́ jímà nìkan òun náà ní ìyípadà yẹn wà ẹ má bínú èèyàn wa fún àwọn ìyípadà yìí. aláàmú alhamdulilayi ṣẹlẹ aláhìlá ilẹ an asẹkùrù kan wà á tó wele. wà máa ká nálì mọ́mìnì wàlá mọ́mìnàtì ìdá qadallahu wa rasuluhu amra. أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdé olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́nẹ̀ẹ́ Abẹ́òkúta.